أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أدعو قفوا الله وبا أتريك àti ìgbé ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà rẹ̀ gbogbo àwọn tó ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alayhi wa sallam tí fi díjọ́ gbéǹde alkiyama kọ́lọ́n kò fi kẹ́tì àtọ́rọ̀ yìí kó fi kárí wọn. ètò àdínú yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí ní òní tí Ramadan di twenty so abẹ́lọ́wọ́ bá Azza wa Jal ẹ̀rọ ọlọ́wọ́ ọba tó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n kọmọṣẹ́ àwọlá àjọkọ̀ oṣù rẹ̀ kó bá wa sọ ní ẹ̀san olóore gbogbo alámọ̀lẹ́ rẹ̀ ètí ó ń dùn kọ́lọ́n mọ́jì kó dìbà ló jẹ́ ọ̀wọ́lá àjọkọ̀ oṣù rẹ̀. ọ̀rọ̀ tí a tó ń bára wa sọ ní èmi ó jẹ́ mọ̀ọ́dúnwò tuntun míì nípa àwọn al-akhlaq al-jamima àwọn ìwà tí ò dáa tó ṣe pé à ń ṣàlàyé pé mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i èyí tí a ṣàlàyé fúnra lónìí òun náà ni al-istihza istihza tó bá ní istihza àbíkọ́ ní as-sukhuriyya tí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ tí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ òun náà ni at-takallumu wa ad-dhahiki li'aybin asaba muslimin òun ni kí ọmọ rẹ́rìn kí ọmọ ṣe yẹ̀yẹ́ kí ọmọ sọ láìsí àléébù tí ń bẹ lára ọmọ ìyá yẹn tó jẹ́ ènìyàn kí ọmọ wá fi àléébù yẹn kí ọmọ fi rẹ́rìn òun là ń pè ní yẹ̀yẹ́ ẹ̀rí bóyá àléébù kan tó ní í ṣe pẹ̀lú bí ìwà rẹ̀ ṣe rí ni àbí àléébù tó ní í ṣe pẹ̀lú ẹ̀dá rẹ̀ so kí ọmọ wá fi ṣe yẹ̀yẹ́ nítorí rẹ̀ so àbí kó lágbà míì ìyá lè máa kí ọmọ fi ẹ̀sìn ẹni tó ń jẹ́ mùsùlùmí kí ọmọ fẹ̀sìn rẹ̀ sí yẹ̀yẹ́ ṣùgbọ́n náà gbogbo láàmẹ́nu kàn ní èlé aláwọ̀kọ́ ni pé tábá ní ìfihàn sí yẹ̀yẹ́ ó jẹ́ nǹkan tí ọlọ́wọ́n ọba tí ó kọ́ ó kórira rẹ̀ kí a gbọ́dọ̀ máa ṣe olúwọba azza wa ó ní yá ayyuhal ladhina amanu la yaskhar qawmun min qawmin ولا نساء من نساء أن لا يفخر قوم من قوم أبى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء أسى أن يكون خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابزوا بالألقاب نعم بئس الاسم الفسوق بئس الاسم الفسوق بعد الإيمان قلوا أني أي مسلمين ودودوا la yaskhar qawmun min qawmin kí àwọn ìjọ kan káwọn máa fi ìjọ kan ṣe yẹ̀yẹ́ asa an yakunu khayran minhum torí hmm, tẹ́ bá lẹ́ ń fi ẹnìkan ṣe yẹ̀yẹ́ nítorí pé ẹrù pẹ́yìn dáa ju àwọn ènìyàn lọ àwọn ènìyàn náà lè padà wá dáa ju yín lọ o wọ́n ní pé wọ́n ń jẹ́ ẹlẹ́sìn ọlọ́run ọba ó wá rí àwọn tí wọ́n ń sin lọ́run wọ́n ń tún wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọ̀rẹ́ tí ó tẹ̀lé aṣọ ọlọ́run wá fi ń ṣe ẹ̀yẹ òfin ń ṣẹ̀fẹ̀ àkàkà kó dúpẹ́ kọ́lọ́run fi wọ mànà hmm, kó wá tó wá ọ̀nà pé bò lẹ́nu yìí náà tó ń ṣe kú nínú ìsìnà tó wà kó wá jẹ́ pé ẹ̀yẹ́ lè ọmọ fi ṣe olúwa ní olúwa tó ní wọlé bẹ́ẹ̀ náà ni kí obìnrin káwọn náà máa fi àwọn obìnrin kan sí ẹ̀yẹ ọlọ́run dídì dákọ̀ àwọn obìnrin níbí torí pé ẹ̀yẹ ọ̀dọ̀ àwọn obìnrin ló máa ń pọ̀ sí jù ìfini ṣe ẹ̀yẹ ìmọ̀ fini rẹ́rìn ọ̀dọ̀ àwọn obìnrin ló pọ̀ sí jù ọlọ́ni ẹ má ṣe bẹ́ẹ̀ o ọ̀dà nìṣá omi nìṣá yìí kóbìnrin má fi obìnrin kan ṣe ẹ̀yẹ àṣẹ àyìnyẹ̀kọ́ nà khayran minhun ó lè jẹ́ pé àwọn tẹ́ẹ̀bí ń ṣe ẹ̀yẹ yẹn àwọn náà lè padà wá da jù yín lọ ní ọjọ́ iwájú náà lọ́nà wọ́n máa ń pín sí bí ọ̀nà oríṣi méjì alákọ̀ọ́kọ́ òun ni kí wọ́n fi ẹ̀sí ẹ̀yẹ al-istihza wa sukhriya bilmu'minina bi khalqihim aw khuluqihim kí wọ́n fi ẹ̀sí ẹ̀yẹ ẹni tó jẹ́ ọmọ èèyàn kó fi ṣe yẹn torí bọ́lá ń ṣe dáa bí ó jẹ́ nìkan tó burẹ́ wà hmm, kò mọ̀ wá bu pé òróró sojú kàńtàkàńtà àbí òróró ṣe bó ṣe ṣẹṣẹ tínrín so kí ọmọ tó sáàjẹ pé ni wọ́n sà ń fi ẹni òun ṣèyẹ nítorí pé ẹ̀dá rẹ̀ ó ní láìsí kan àbí kúlùkùhùn àbí nítorí ìwà kan tí ò dá sí ń bẹ lọ́wọ́ rẹ̀ so tó jẹ́ àdánwò fún bí ẹni yẹn ń jalè bí ẹni yẹn ó fẹ́ràn àbòsí kí ọmọ wa fi sí ẹ̀yẹ lórí nǹkan tí ń ṣe yẹn tí wọn lọ́mọ pé ah, ìwà tí ń wù yí ọ̀dà kàkà kó sọ fún ah, ó wá sọ fún ẹ̀yẹ̀yẹ́ ló wá fi ń ṣe ọlọ́wọ́ bá ní kò dáa kódà irú nǹkan yẹn haram ni èèwọ̀ ni al-imam ibn hajar al-haythami wọ́n ní waqad kama al-ijma'u ala tahrimi dhalik wọ́n ní ẹnu gbogbo àwọn afáìsìn gbogbo àwọn mùsùlùmí ni wọ́n kò pé á nǹkan burúkú ni kí ọmọ fìyàn sí yẹ̀yẹ́ ọ̀nà kejì òun ni al-istihza bil mu'minin kí ọmọ fìyàn sí yẹ̀yẹ́ nítorí pé ẹni yẹn bí sábàbí tàmásùkè ń bil islam nítorí pé ẹni yẹn ń ṣe islam nítorí pé ẹni ń ṣẹ̀sìn kí ọmọ wa fi ṣe ẹ̀yẹ so irú eléyìí nìsín ẹni kébi kéèyàn orí yàn bóyá ọjọ́ ni tí ń lọ hijabu kò wá mọ ní ẹ kíní kan ojú ká mọ kíní kan hijabu òfin tó mú ilé gbóná ló ṣe kíní kan ló mú ẹlẹ́hàá gbogbo àwọn ọ̀rọ̀ tó pé ẹ̀yẹ̀yẹ́ sá ni irú nǹkan yẹn ń jẹ́ ẹ bàbá jóná ẹ̀ ń béèrè rọgbà tó gbogbo àwọn nǹkan tó pé yẹ̀yẹ́ ní ń jẹ́ fún ẹ̀sìn tó ìyẹn náà kò dáa kò dáa tó àfàmù wa ń ṣàlàyé pé eléyìí ó pín sí ọ̀nà méjì ohun tó pé àyẹ̀kú nàlùmọ́sáàzù jẹ́ ìlànà لأن ما يتأذن به من الشريعة الإسلامية tí ẹni yẹn tó wá ṣe pé kò mọ̀ pẹ̀lú èèyàn tí ń ṣe pẹ̀lú ẹ̀sìn ẹni yẹn ní kí wọ́n jẹ́ pé ẹni tí ṣòkòtò rẹ̀ lókè ẹni tó ní rọgbọ̀n kí wọ́n fi sí ẹ̀yẹ́ orí rọgbọ̀n rẹ̀ orí ṣòkòtò rẹ̀ orí hijabu rẹ̀ tó kí wọ́n fi sí ẹ̀yẹ́ à olùbí tó ń porí lálẹ̀ ẹni pé ń kírun ni kí wọ́n wá sọ bẹ́ẹ̀ tó ẹ pé nítorí ẹ̀sìn yẹn bá ní àmẹ́ni ń ṣe kó mà àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ألا يقصد ألا يقصد المستأذن باستئذائه kó jẹ pé ẹni tí ń fi ẹnìyẹn ṣe yẹ̀yẹ́ kò ní lẹ́mìí ipe ẹ̀sìn òun fi mí ń fi yẹ̀yẹ́ fi mí ń ṣe yẹ̀yẹ́ lọ́lọ́pọ̀ ni kò fẹ̀sẹ̀ rẹ̀ sí yẹ̀yẹ́ so wọ́n yìí dáńtà fa hazan al-amrani wa qasada al-istihza' bil-muslim بسبب تمسكه بالدين فهذا حكم رد عن الإسلام omi kò tó ẹ pé ìgbà tó ń fẹ́ nìyẹn sí ẹyẹ tẹnìyẹn bá wá fi nǹkan tí ń ṣe kalẹ̀ nínú ẹ̀sìn yẹn tí ò ṣe é mọ́ ò níbi sí ẹyẹ mọ́ tẹ́ni yẹn bá ti lọ lè wọ ṣòkòtò tó ń balẹ̀ ní ìsìn oníbi fi ọ̀yẹ́ mọ́ tẹ́ni yẹn bá ti lọ hijabu oníbi fi ọ̀yẹ́ mọ́ wọn ní mi ẹni yẹn náà ó ti bọ́ sínú nǹkan tó ń pè ní alkuf ìṣekèfèrè ní jẹ́ báwọn tó náà ni ó lágbára kí wọ́n máa fìyàn sí ẹ̀yẹ́ nítorí pé ń ṣẹ̀sìn ọlọ́run torí tábà lè wọnú Suratu Tawbah àyà 65 ọlọ́wọ́ bá ń sọ pé kúl adìláì وإذا رأيت الذين يعني رأيت وإذا رأيت الذين يخوضون في آياتنا sòwòrán àwọn tó ṣe pé tó bá ti rá àwọn tó ṣe pé wọ́n máa ń lọ lè fi ẹ̀sìn ọlọ́run ọba búyàn ọlọ́run ní kúl abillahi wa ayati wa rasuli kuntum tastahzihun la ta'taziru qad kaffartum báyìí ìmánìkùn so ọlọ́run ní wà lẹ́bí sọ fún wọn wípé ẹ̀yẹ̀yẹ̀ wáyé dá kílẹ̀ làhún wọ́n ni kúnná nàkúrúdù wọ́n ni làábù tí wọ́n bá sọ fún wọn pé àkíní ń ṣe yín tẹ́ ń fọ́ lọ́wọ́ wá sí ẹ̀yẹ báyìí wọ́n ni à ọlọ́run bá ní kúl abẹ́là sọ fún wọn pé ọlọ́run wà áyàtì yìí sí àmì ọlọ́run kóńtún tẹ̀sítẹ̀síhún nílẹ̀ yìí tí ń ṣe àwàdà ẹbí ń ṣe ẹ̀yẹ́ olùwànláta ìtẹ́wìrú ẹmọ́ wà wà wí kankan kọ́díkà fọ́rí tó ń bá dá ìmánìkùn ẹ ti ṣe kèfèrí nìyẹn lẹ́yìn ìgbà tẹ̀tí nígbàgbọ́ ìmọ̀kútí ẹ̀ bá ń rí ẹni tí ó ń fi ẹ̀sìn ọlọ́run ṣe yẹ̀yẹ́ ó ń fi súnà nẹ́bí ṣe yẹ̀yẹ́ ẹni òun ọfẹ́ sọ́ra rẹ̀ di kèfèrí nù ṣìyẹ́ tó wọ ọlọ́run tó ń sọ ní alukur'an àwọn kan wọ́n máa fi àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ tó bá rí i pé wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀wọ̀ náà máa ń ju ìrọ̀ fún wa nínú sura Tawba náà ní àyà seventy ó ní alladhina yalmizuna al-mutawwi'ina mina al-mu'minin fi sadaqat olúwa ní àwọn tó ṣe pé wọ́n ń bú àwọn tí wọ́n bá ń náwó nínú àwọn mòmìnì tó láwọn ti sàárà tó bá ń náwó ní ìlú náà mú wá lóló náà tó bá tó ná ó tún ní ẹ̀ tó pọ̀ òun ní kárí ní òsì fífọ́ létí ó ti fọ́ lérí yẹrẹ bí ọ̀nà òun ní àwọn burúkú ni ní kékeré náà lọ́wọ́ rí fi kalẹ̀ olùwà ní àwọn tó máa ń bú àwọn tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run tó ń ṣe lọ́run nínú ọ̀run nìní nítorí pé wọ́n ń sàárà wọ̀lẹ́dínlẹ́yà jìdùn wọ́n tún mọ bú àwọn tó ṣe pé wọ́n rí ńlá júdà wàbí kékeré tó rí yẹn náà ni wọ́n ti kọ̀ọ̀rú náà mínú wọ́n mú wá pé wọ́n ṣe yẹ̀yẹ́ olúwa ní sẹ́kẹ̀rẹ̀ lọ́ ọlọ́wọ́ bó sì fà wọn náà sí yẹ̀yẹ́ wọ́n lẹ́ ohun ẹ̀dá bún ẹ̀lẹ́ olúwa ní ìyá ẹlẹ́ta elérò náà ni yóò máa jẹ́ ti wọn tó ṣẹ́rí kí wọ́n máa fi èèyàn sí yẹ̀yẹ́ àwọn àfáà máa ń ṣàlàyé pé ah, nǹkan burúkú ni tó ṣe pé ó máa ń kó bá mùsùlùmí máa ń kó bá mùsùlùmí tí pé mùsùlùmí ò gbọ́dọ̀ máa fìyàn ṣe yẹ̀yẹ́ ẹ̀rí ọlọ́wọ́ bá azza wa jal ó ní àwọn kìfìrí tẹ rí òun àbáwọn mùnáfíkí ọmọ ìṣesí àwọn mùnáfíkí nìkan máa fi àwọn mùsùlùmí ṣe yẹ̀yẹ́ olùwọ́ bá ń sọ pé yahzaru al-munafiquna an tunazzala alayhim sóòrọ̀tún wọ́n ní ẹ̀rú máa ń bá àwọn mùnáfìkì ni kí ọlọ́run mọ́ sọ áyà kalẹ̀ àbí súrà kan tí wàá ṣàlàyé tunabbi'uhum bima fi qulubihim tí wàá ṣàlàyé tí ń bẹ nínú ọkàn wọn kul istahzi'u lọ́wọ́ ní ẹ múra sí yẹ̀yẹ́ yín ẹ máa sí lọ inna Allaha yakhruju ma tahdharun lọ́wọ́ ní gbogbo ń tẹ́ ṣọ́ra fún yẹn ọlọ́wọ́ padà tú àṣírí rẹ̀ kò ní pé àwọn mùnáfìkì wọ́n wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wọ́n wá jòkótì tó bá so wọ́n wá bá débi pé ẹ̀rù wọn ń bà wọ́n pé hèhè kọ́lọ́ mọ́ wa mọ̀ sọ nǹkan tí à ń ṣe lọ́wọ́ ni wala bá bí قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون olúwa ń sábà bí wọ́n ike kí ló dé tẹ̀ ń sọ̀sọ̀kúsọ nípa ànábì báyìí kí ló dé tẹ̀ ń sọ̀sọ̀kúsọ nípa àwọn mùsùlùmí báyìí wọ́n ní à ń lẹ́kún lọ́nà kúndù wọ́n ní àwọn máa ń sálà àwọn máa ń ṣeré ni àwọn máa ń sáwàdà ni wà nílẹ̀ àbọ̀ àwọn máa ń ṣeré ni ìwà wọn ni à ibi eré burúkú lẹ́ ń ṣe yìí tẹ́ máa fi ọ̀rọ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ ẹ máa fi ànábì ṣe ẹ̀yẹ kúl abilá sọ pé ti ọlọ́run wa ayati ṣe àyà ọlọ́run yẹn ni pé alukur'anu ọlọ́run ẹ wa rasulihi ṣe òjíṣẹ́ ọlọ́run kúntùn pẹ̀sítàzì òun mẹ́lẹ̀yìn fi ń ṣe yẹ̀yẹ́ olúwaléláta ẹ̀tẹ́ọ̀bì irú ẹ máa ń ṣe àwíjàre ẹ máa wá àwíjàre kankan máa ẹ máa mú kọ́m̀plé kankan wá ẹ máa sọ pé kíní ní ṣe yín kọ́dí kàfàrà bá dá ìmánìkùn ẹ ti di kẹfẹ́ rí lẹ́yìn ìgbà tí ẹ ti nígbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló wà ní níta ẹ̀fọ́ wa ń tọ ìfàtí minkum tọ́lọ́ bá ti ẹ̀fọ́ àwọn tó bá foríjì àwọn kan lóyún ẹni pé àwọn tí wọn ò mọ̀ tọ́lọ́ bá foríjì wọn tó à ń fi tọ ìfàtàn yóò jẹ àwọn kan níyà lára yín bí àná wọn kí ánú mujrimin pé torí pé kíni wọ́n jẹ́ kò kí ìyẹn ni pé wọ́n mọ̀ọ́mọ̀ ni lọ́ ń fi ẹ̀sìn ọlọ́run ọba lọ́ ń ṣe ẹ̀yẹ so kò dáa الإمام الفخر الدين الرازي قل إن الاستهزاء بالدين مش كي وما سي إفاء والواسن كي وما سي كيف كان مش لو قوليو كفر بالله ما سوى دي كفرين ìdákun gbogbo àwọn táwọn ń ṣàwàdà táwọn ní à ń pa ènìyàn lẹ́rìn ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣe àwàdà mọ́ ẹ má fọ̀rọ̀ pàwọn èèyàn lẹ́rìn mọ́ torí pé kí ni wà zálika li anna al-istihza yadullu ala istikhfaf torí tí yẹn bá ti ń fi nǹkan sí yẹ̀yẹ́ ìtumọ̀ nǹkan yẹn òun náà ni pé nǹkan yẹn ti fúyẹ́ lọ́dọ̀ yẹn ní jẹ́ báwọn nǹkan yẹn yẹ pẹ́rẹ́ ni tí yẹn bá fi ṣe yẹ̀yẹ́ nǹkan yẹn ò níyì lọ́dọ̀ yẹn ni tòun mi pẹ́ tí bá ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ yẹn ò níyì ni ẹni bá ń fi ànábì ṣe yẹ̀yẹ́ ẹni yẹn ọ̀rọ̀ yẹn ò níyì ni ànábì ò níyì lọ́dọ̀ rẹ̀ mọ́ ni so ẹni tí bá ń fi ẹ̀sìn ọlọ́run sí ẹ̀yẹ ẹ̀sìn ọlọ́run yẹn ò níyì mọ́ lọ́dọ̀ rẹ̀ ni فالعمدة الكبرى في الإيمان wọ́n tó wá ń jẹ́ òpólánlá níbi iman wọ́n tààzímù lọ ìtààlà bí aksal imkan tí wọ́n mọ̀ pé ìyẹn wà lórí ẹ̀sìn lódodo ẹnìyẹn yóò mọ̀ gbé ọlọ́wọ́ bá rẹ̀ tóbi ni ẹ̀sìn máa ń tóbi lọ́dọ̀ rẹ̀ ni olúwa ni wà mẹ́yìn ọ̀ẹ́rùn shaa a iran tẹ́ bá rí tó bá ń gbé ọ̀rọ̀ ẹ̀sìn tóbi tí kì í fi ṣe min taqwal kẹmọ̀ pé ẹni yẹn ẹni yẹn ọkàn rẹ̀ ìbẹ̀rù ọlọ́run wà náà ni àwọn mùsùlùmí kasọ́ra kasọ́ra ti ẹ̀sìn ọlọ́run ṣe bá a ti gbọ́dọ̀ máa fi àwọn nínú pé wọ́n ń ṣe nǹkan ẹ̀rà rí láìsí lára ẹni yẹn ni a rí ìwà láìsí lára rẹ̀ ni kò dáa so ogun tó bá ń fihàn ṣe ẹ̀yẹ ẹni yẹn ìlànà àwọn kèfèrí náà ni ẹni yẹn ń tọ̀ ẹ wo alimami wo tèmi alayhi rahmatullah wọ́n ní lafzul makri wal istihza wa sukuriya al mudaf ila Allah zaamu annahu musamma باسم يقابل عن طريق المجاز وليس كذلك بل مسميات هذه الأسماء إذا فعلت مما لا يستحق العقوبة كانت ظلما له وني شاركين وما تباني تي عن قيا قرآن أواني والله وبالا أفا وكشي يي سو ييون àwọn tí wọ́n kọ́ fọ́ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ nù ọlọ́run wa fi wọ́n ṣe yẹ̀yẹ́ àmọ́ tó tá a bá ń fi ẹni tí kìí ṣe pé nìyẹn lẹ́tọ̀ọ́ sí ká fi ṣe yẹ̀yẹ́ tá a fi ń ṣe yẹ̀yẹ́ ẹnìyẹn yóò sá ó ṣàbòsí fẹ́ni òun lọ bá ó ṣàbòsí fẹ́ni òun ẹni kí wọ́n máa fi ẹni tí kò lẹ́tọ̀ọ́ sí yẹ̀yẹ́ kí wọ́n fi ṣe yẹ̀yẹ́ èèyàn ṣàbòsí fẹ́ni yẹn ni mùsùlùmí a gbọ́dọ̀ jìnnà sí irú àwọn ìwà yẹ̀yẹ́ báyìí so ó máa ń ṣẹlẹ̀ láàrin èèyàn kó rí pé òun ju lágbájá lọ òun dáa jù lọ òun rẹwà jù lọ kí wọn máa mú yẹn láti wọn fi ṣe ẹ̀yẹ olúwa bá ní nǹkan tí ò dáa ni olúwa bá ní máa rẹ́rìn-ín la tabhak pẹ̀lú láìsí kan tó rí lára ọmọ làkejì rẹ kìnnìkì máa rẹ́rìn ẹ̀yẹ tó bá rí láìsí lára ọmọ làkejì rẹ. فيعافيه الله kọ́lọ́ wọn bá kọ́mọ́ wá ṣe àlàáfíà fẹ́ni ìyẹn kọ́lọ́ mọ́ wá wu ẹni yẹn sàn nídìí nǹkan tí wọ́n ń rí ní láìsí lára rẹ̀ ọ̀yọ̀ tẹ̀lé yẹ kẹbí yìí kọ́lọ́ mọ́ wá fi nǹkan yẹn kọ́mọ́ fi dán wọn wò hmm, kọ́mọ́ fi dán yẹn wò ṣẹ́rí gbogbo ìgbà tí yẹn bá ti fẹ́ràn yẹ̀yẹ́ tí yẹn fi yẹn sí yẹ̀yẹ́ ọlọ́run kóró wa wà nípò yẹ̀yẹ́ padà. Anábì Nuh alayhi salam ọlọ́wọ́ bá ṣàlàyé ọ̀rẹ́ fún wa ní Suratu Hud. Nígbà tánábì Nuh ń jíṣẹ́ fáwọn èèyàn hmm, tí ń jíṣẹ́ fáwọn ìjọ rẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́. Tó bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí yẹ̀yẹ́ ni wọ́n fi ṣe. Ọlọ́wọ́ bá ń sọ fún wa ní Suratu Hud ayà 38. Wa kullama marra alayhi mala'un min wọ́n mọ̀ bí ṣe ẹ̀yẹ́ ni kọ́ọ̀lá náà nínú wa sọ fún pé ń tẹ́sí kọ̀ọ̀rù mi náà tẹ́ bá lẹ̀ ń fi wá sí ẹ̀yẹ́ lónìí tẹ́ wò pé ẹ̀rí wa ní ibi èèyàn yẹ̀yẹ́ wa inna nasikharu minkum àwọn náà á padà fi ń ṣe ẹ̀yẹ́ o á fi ń ṣe ẹ̀yẹ́ kàmá tẹ́sí kọ̀ọ̀rù bẹ́yìn náà ti ń ṣe ẹ̀yẹ́ ìyẹn ni pé yẹ̀yẹ́ yín padà dé o so yẹ̀yẹ́ wọ́n sì padà ó dé lóòótọ́ so kò dá kí mùsùlùmí kó jẹun tí yóò máa fi hàn sí ẹ̀yẹ́ kátẹ̀wálé èèyàn wá rí ọmọ ènìyàn kan rẹ́gbọ́n mi ènìyàn tí èèyàn rí láì sí lára rẹ̀ so n tí yóò ṣe ni pé owó dúpẹ́ fọlọ́run nù ó dúpẹ́ fọlọ́run pé orí ẹni ìsìtọ́lọ́run bá fi àdánwò àìsàn kan kàn án àbí àìpélẹ́dá ọlọ́run bá fi kàn án kìí ṣe yẹ̀yẹ́ ló kù tó mọ̀ fi ṣe ó dúpẹ́ fọ́lọ́wọ́ bá pé tọ́ ohun tí alẹ́bí ní ká ṣe ẹ̀yọ́ ní pé alhamdulillahi alladhi a'afani mimma ibtalaka bihi wa faddalani ala kathirin min al-alamin faddalani so ìyẹn ni pé mo dúpẹ́ fọ́lọ́wọ́ alladhi a'afani bá tó ṣe pé ó fún èmi ní oníkè ń bọ́ kò fi kàn mí mímọ̀ tẹ̀lé kẹbí nítorí kanwọ́ wọn ni pé àdánwò tó kẹ́ nìyẹn wọ́n máa pẹ́ tọ́ mo dúpẹ́ fọlọ́run tọ́lọ́wọ̀ pàdánwò yẹn kàn mí tọ́lọ́wọ̀ pàdánwò yẹn kàn mí pọ̀pọ̀ bọ́lá ni ara kẹfì rẹ̀ ni kọ́lọ́wọ́ dá mi lọ́lá mímọ̀ kọ́lá kọ́tà fìdílẹ̀ ọlọ́wọ́ dá mi lọ́lá ó jalè wọ́n wá lù ú àbí wọ́n ti mẹ́wọ̀n kí ẹjọ́ ni tí èèyàn mọ̀ rí kódà kó jẹ́ pé ẹjọ́ ní èdè àìyedè láàrin ara yín wọ́n fi ṣe ẹ̀yẹ́ o wọ́n fi ṣe ẹ̀yẹ́ o làtúnṣe mi ti àfíríkà mọ́ rẹ́rìn-ín ọmọ ìyá rẹ o kí àdáwò bá so àdáwò kan bá ó lè jẹ́ kí bóyá rú àpòjú tí mo mú àbí ọmọ kú fún àbí ọkọ kú fún àbí dúkìá kan ó nù ú ìkànnì pé wíyá nìṣẹ́ yẹn lágídẹ́ǹtì kó wá ní ọlọ́run mú mọ́sọ̀kọ́ lọ́run mú o mọ́ rẹ́rìn rẹ̀ o tó dúpẹ́ fọlọ́run ni o kódà tó bá kó bá rí kí bá a dárò bá a dárò ẹ̀rí nínú tá ní ní ìjọmọ ìyá láàrin ara wa òun náà ni pé tí mùsíbà kan bá báyàn nínú àwọn hukukul muslimin ìdá àtọ̀bẹ́tì òmùsíbà tí mùsíbà bá bá wọn náà ṣàríkì lọ́lẹ̀ wọn náà ṣaríkí wọ́n fi fi tààzíyà lọ́lẹ̀ kì bá dárò bá dárò máa ma fi ṣe yẹ̀yẹ́ tó ọlọ́n ní alẹ́sọ̀lọ́sọ́lọ́ onílà tashmit bí àkíkà la tashmit bí àkíkà mọ́ rẹ̀rìn ọmọ ìyá rẹ̀ tí mo sì bá kan bá bá torí tó bá kún bá rẹ̀rìn báyẹn fọyọ̀ àáfíà Allah ọlọ́run lè wá wọ́n yẹ bùtẹ̀lé ẹ̀ka tí wàá fi àdánwò yẹn kàn wọ́n náà. kọ́ra ń gbà mí ẹ̀rin ọlọ́run àwọn fàdánwò àìsàn ọpọlọ kẹlòmíì tí ọmọ wa fi ṣe yẹ̀yẹ́ kódà bó ṣe pé òun ló ṣe àfọwọ́fà lórí nǹkan tí ń ṣe yẹn bí ọ̀rọ̀ lè ṣàfọwọ́fà ni làdánwò fi wá bá ló fi di pé ọpọlọ rẹ̀ dàrú oníbi kó wọ́n fi ṣe yẹ̀yẹ́ wọ́n fi ṣe yẹ̀yẹ́ pé ńgbà táwọn wí fún ọ ẹ̀ bí ṣe máa rí náà lórí fún ọ̀hún náà kọ́ lọ́pàá ya wèrè kẹ́yìn àmọ́ ah, fi fi ẹ̀yẹ́ o náà fi fi ẹ̀yẹ́ tí yẹn bá mọ̀nà tí yẹn bá fi lè ràn lọ́wọ́ ràn lọ́wọ́ ràn lọ́wọ́ kì í ṣe yẹ̀yẹ́ ni ó kàn fún un torí tó bá fi ń ṣe yẹ̀yẹ́ kò gbé nǹkan kan kò mú nǹkan kan lọ lára rẹ̀ kò mú nǹkan kan lọ lára rẹ̀ bóyá ni pé ìwọ ló ń kó bára rẹ̀ ló ń kó àdáwò bára rẹ̀ pẹ̀lú yẹ̀yẹ́ tó fi ń ṣe yẹn tó mùsùlùmí ẹ̀jẹ̀ lè mọ̀ ipe nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́lọ́wọ́ bá tí wọ́n ń bínú sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn pẹ̀lú ẹ̀lẹ́kẹ́ ọmọ ṣe yẹ torí ní kíkiri èyí túmọ̀ ní pé ṣé wọ́n gbọ́n ní ìsinmi ṣé wọ́n gbọ́n ṣé wọ́n mọ̀ ẹ̀ṣẹ̀ ni ló fi àwọn ọ̀fẹ́ nìkan sí ẹ̀yẹ lómi ọmọ fi àwọn tálíkà sí ẹ̀yẹ ló mọ̀ fi àwọn aláìní tó mọ̀ fojú ẹ̀yẹ wò wọ́n àbí kó fi ọ̀rọ̀ yẹyẹ kó mọ̀ sọ sí wọn so ìtumọ̀ tí wọ́n sọ ni pé bóyá wọ́n gbọ́n ni àbí ìwọ́n gbọ́n ìwọ́n fi rí báyọ̀ wàláì kò rí bẹ́ẹ̀ ní tí máa ń bí ọlọ́run bá nù kí ọmọ kí ọmọ wò pé òun gbọ́n lẹ́rìí ẹ̀wọ́n ní sọ́tò cap àwọn méjì tọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ wọn fún wa rọ̀jùláàlì tó lọ lè jẹ́ alínàlẹ̀ àrí ìmá jẹ̀lẹ̀ sẹ́yìnì àwọn aṣọ ọgbà oko méjì fún ẹnìkan nínú wọn ẹ̀rí wọ́n sọ fún ẹnì kejì rẹ̀ pé ana akitaru minka malan wa waladan ó fi ẹ̀yẹ́ wípé àà ah, mo jù ọ́ lọ mo lówó jù ọ́ lọ mo bímọ jù ọ́ lọ ló wà ní gbogbo eléyìí ọlọ́run padà bínú sẹ́yìn yẹn náà ni tí ọlọ́run padà bínú sí so kò dáa so tí ẹ bá ti rí láìsí tó wà lára ọmọ ìyá yẹn àbí àléébù kan tó wà lára ọmọ ìyá yẹn bóyá ìwà ni tí tó dáa ni pé bó láti tún nǹkan yìí ṣe láti tó ṣe bó láti ọ̀nà wó lágbà tí nǹkan yóò fi bọ́ sí padà kì í ṣe pé yẹ̀yẹ́ ló kù kì í ṣe pé ọlọ́run ló kù kì í ṣe pé ojú tì ọ báyìí ẹ̀hẹ́n sórí kó wá yẹpẹrẹ báyìí kì í ṣe nítorí ká máa wí fún ni ẹ̀ torí tó wá pé yẹ̀yẹ́ ní bá wá ń bá lọ èèyàn náà ń ṣe lọ́wọ́ bá lọ ìyọ̀dá kan wa mùsùlùmí ẹ jẹ́ ká jìnà sí yẹ̀yẹ́ ìmọ̀ fọ́mi rẹ̀ kódà dábà tí àdánwò bá káwọn fi ṣe yẹ̀yẹ́ torí pé ẹ̀dá ọlọ́run bá lòun náà tó àbẹ̀ náà bá ẹ̀sẹ̀ wọ̀jẹ́ kọmọ́ṣálà wá níbi àwọn ìwà burúkú tí ọ̀dà yìí kó ṣe wá ní ẹni mímọ́ ẹni tí ó jẹ́ ẹni tí olúwa ọbọ̀ fẹ́ràn kọ́nà kó mọ̀jẹ́ ká kan ìbínú ọlọ́wọ̀n níbi àwa bẹ fún ẹrú ọlọ́run tó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́nà mọ́ṣá bá wa dúkìá kọ́nà bá wa ṣàlékún dáadáa fún ọ kọ́nà mọ́jẹ́ kó rí aburú lérí dúkìá rẹ̀ lórí àlámọ̀rí rẹ̀ lórí gbogbo mọ̀lẹ́bí rẹ̀ lápapọ̀ kọ́nà wa ṣe ìdùnnú fún bákan náà àwa tí a bá ní ìbéèrè àbí àkíyèsí ta fẹ́ pè sórí ètò àdénà yóò sọ̀rọ̀ yìí ṣùkà pè sí àlè rí gba ìpè lónìí zero two one zero three three five one five one nine ká pè sí zero eight one zero three three five one five one nine so Abdulfatah Salumi òun ni ó ń dágbére pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.